إن هذا para mim ẹni tó bá sì lódodo lọ́pọ̀ sí kò sí tàbí ṣùgbọ́n wípé bàjẹ́ lọ́rọ̀ wọn máa lò. ọlọ́wọ́ bá wá ní. إن هذا لهو القصص الحق لا لا لا. àwọn fàá fún ọ nípa ìnẹbẹ̀rẹ̀ ìsá ayé ìsẹ̀lẹ̀mù òórùn gángan agbóra fóònù ní ìtàn òjòjò ọlọ́run bá lọ kúrò àwọn ọmọ àìsàn àádá lọ́wọ́ ìlọ́pàá agbóra bí ìjà ń ti sọ ọmọ ọ̀rọ̀ láti ẹ̀ka nígbà tí wọ́n lè rí láti ayé ìgbéra òórùn gángan ìtàn òjòjò èyí tó ṣe é gbé èèyàn ní ti sílẹ̀ ó sì pàṣẹ ìtọ́jú pé lọ́nà èèyàn mi fi ilẹ̀ kọ́pá sí sọ́dọ̀ pé ìdí èso òdodo ni ọ̀padà lọ́wọ́ máa wí. ilé ìjìnlẹ̀ wa pé tí ìbá sọ̀dọ̀ lọ èèyàn ti gbọ́ àlàyé ní ìgbàgbọ́ jẹ́ gbogbo àlàyé yòówù tẹ̀ máa ń gbé ká ẹ̀ máa jà sí rọ́nà. torí ẹ̀ adúgbò sọ́lọ̀ tó ṣe pé àti ọ̀dọ́ náà àwọn àdúgbò àlàyé yé pé nípa àtàn náà yọ̀ أما مريم عليه السلام وما من إله إلا الله أتيك تسير كما تسلك يسجد إلا الله فيقول ìtọ́jú lórí kò sí ọba tuntun tó láti fi òdodo jẹ́sìn yàtọ̀ sí ọ̀pọ̀. nígbà tá a ti wá gbọ́ sí òdodo pé ẹrú ọlọ́run àmì ìrìn ká sí lódodo kò sí ẹni tó tẹ́ láti dòdò jọ́sìn fún àkọlọ́n tó dáná ju èyí tá a fẹ́ẹ́ dá wọn lò kan ọ̀la. eléyìí ìnà hẹ́ẹ́dà lọ́wọ́ sọ́kùtù ṣá ìpàtí ìfẹ́ ẹni lọ sí ìdí ìṣe gbogbo ìdààmú ìjọba tó máa gbọ́n fún ànábẹ̀ èyí tá a tó ti bòmí ìwà ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọ̀wọ́ rẹ̀ rẹ̀ ìwọ̀n táwọn kan ní sọ nípa ànábẹ̀ èyí tá a ti rọ̀ tuntun. pẹ̀lú ọ̀rọ̀ mímí wọn fi lè dé ambosibosi fún wọn máa sọ. وما من إله إلا الله ìpàkíyèsí tó ń bẹ ní. ti gbọ́ tàn dodo wọ́n á mọ̀ igi kò sí ọba àkọsí tó láti sọ̀rọ̀ olùjọ́sìn fún àyàfi ọ̀wọ́. eléyìí tó túmọ̀ sí wípé olólùgbàlà rẹ ọlọ́run ọba olùgbàlà ọlọ́run ọba tó fi ńlá tó sìn òní kí wọn náà máa pẹ̀lú àwọn ìfẹ́ oníkọ́ ọmọ tẹ̀ fún pẹ̀lú àwọn ìfẹ́ oníkọ́ ọmọ forí kalẹ̀ fún pẹ̀lú àwọn ìfẹ́ forí kalẹ̀ fún torí pé ọlọ́run ọba tó tẹ̀ dáa rẹ ọba tó la yín tọ́lọ̀ fún ọba tó náà bàbá ńlá rẹ tó dáwọ́ òní kan la tó gbogbo nǹkan mí ìgbẹ́nu tó bá tó sọ̀rọ̀ rẹ. وما من إله إلا الله غير عيسى ليس إلها بس يوم كنت طلعت ونزلت في الله واسمع في عيسى أخر يصلى وإن الله لهو العزيز الحكيم àti ọlọ́mọdé tani kò sí ọba mi kò sí láti kúrò lójú ẹsẹ̀ fún àyàfi ọmọ yìí agbára náà ló ní ló fi dá nílẹ̀ rẹ̀ ká ó fi dá láì fi bàbá agbára náà ló ní dá nílẹ̀ rẹ̀ ká àrẹ ìṣẹ̀lẹ̀ láì ní bàbá láì ní yẹn òun náà ló ní dá àwòwá láì ní yẹn òun náà ló ní dá wàyé látara àyà àti bàbá alùpàdé ọlọ́gbọ́n wa ni agbára ọlọ́run bá wọn ọgbọ́n pẹ̀lú ẹ̀ ọgbọ́n rẹ̀ agbára pẹ̀lú ẹ̀ kìí ṣe ọba tí gbèrò látàrí ọgbọ́n tó dópin kọ́mọ́ wàá lágbára tí ó fi mú èrò rẹ̀ tí ó fi mú tó sọ kàlà nítorí sí alágbára. ọlọ́run ọba kìí ti ṣe alágbára sí ọ̀gbọ́n níyàn á fi agbára bá ẹgbẹ́ alágbára ọgbọ́n ìkọ̀kọ̀ ẹ̀yẹ sọ̀rọ̀ àwọn. فإن تولوا tí wọn bá kọ ìdàdà sọ fún ọ yìí nípa ànábì ẹyíṣà ìdàdí ìṣòdodo ìwọ láwọn ọfẹ ìdàdà sọ fún ọ nípa ẹyíṣà ọmọ mọríyàmà wọn ní rárá kọ bá lára mú irọ́ táwọn ti ń pa á àwọn ọkọ náà làwọn máa pa tí wọn bá kọ فإن الله عليم بالمؤمنين المسلمين dájọ́ di ọlọ́run bá wọn ó ní mà nípa àwọn òbílẹ̀ jẹ́. eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fi lè kọ́ ìtàn òdodo tọ́nà fún wa nípa ànábẹ̀rẹ̀ ìta ẹ̀ tó ti pé nǹkan mi jẹ́ yàtọ̀ sí lòun wí ló sọ lẹ́nu pọ̀pọ̀ ọmọ nílò àjẹpé òbílẹ̀ jẹ́ ní olúwa. ayà ìfihàn ike gbogbo àwọn ẹni tí ń sọ tàbí ìgbé àti ẹ̀sìn tó náà sọ fún wa nípa ẹ̀nẹ́bẹ̀rẹ̀ ìgbà ìgbà orúkọ àwọn ẹni tí òbílẹ̀ jẹ́. tó òbílẹ̀ jẹ́ kúmọ́ ẹ̀yin náà máa ń pe orúkọ tó burú jù kí ẹ̀ máa jẹ́ òbílẹ̀ jẹ́ olùgbà ilẹ̀ jẹ́ orúkọ tó burú. ọlọ́run ọba ní tí wọ́n bá pọ̀ òun ní ìmọ̀ nípa òbílẹ̀ jẹ́ ó túnbọ̀ ẹni tí ń pè lọ́nà ọlọ́run kò lè lẹ́yìn ẹni tí ń pè jésù náà ní mẹ́ta lọ́kàn ọlọ́run kò lè lẹ́yìn wọn. torí tẹ̀lé ìgbà bẹ́ẹ̀ ni lọ́ àárín ìwọ̀n mi mọ̀ pé ọlọ́run bá nínú àmì pa wọn ìmọ̀ ọlọ́run bá tọkàn lè pa wọn. kò sí nǹkan kan tọkàn mẹ́sì ọlọ́run kò sí nǹkan kan tọ́nà ọlọ́run nípa rẹ̀ ọlọ́run máa wọn eléyìí tó ń ti pé lẹ́yìn tó ń ga ti sàlàyé tẹsán tẹsán lọ ẹ má kọ láti lọ ọlọ́run máa ń fà á ṣùgbọ́n ẹ̀yìn ti mà nínú òfin ọlọ́run pèsè pé akpọlọ ti mà nípa wọn láti fọ fún wa lẹ èrò tí wa nínú àlàyé àti láti wọn làwọn ọ̀sẹ̀ ló bá hàn. àwọn ọ̀gá tètè fún wọn tó kù ní kíkẹ́ ìgbàgbọ́ kẹgbà ìsìlámù àbí kẹ àwọn àbí kẹ ẹ̀sìn ìsìlámù àbí kẹ àbí kẹ wọn gbọdọ̀ fọ́ àwọn gbogbo àwọn ọmọ yẹn ẹlẹ́sìn ọ̀rẹ́ ìgbà ìsìlámù ìgbà ẹlẹ́yìn tó kọ́wọ́ kẹ́lí kan ti ní àkójú ara ọmọlò káwá o ẹ̀tọ́ bá rí ẹ̀kan lórí ọ̀pá rẹ̀ tọ́ báyìí lọ́wọ́ bá wa ló fi yé wa ibi tí yẹn bá wá sí òdodo kò síbi tí yẹn fẹ́ rí sí àkàkọ́ náà ìnà hàdá làwọn olùkọ́sọ̀tò hà eléyìí ni àwọn ìtàn òdodo wọn kò ní kọ́sọ̀sọ̀. لأن بعضها يأتي إحدى بعض apá kan wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn apá kan ìgbà tí wọ́n sì fún wa lóyìn rẹ̀ náà wọ́n fún wa lóyìn rẹ̀ labalà labalà nínú àgbègbè ní kọsọ. tọ́ ọlọ́run bá wa ti kpọ̀rọ̀ òdodo lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tó ti pé tí ò tọ̀dọ̀ ọlọ́run ọba wá lò ń dì mí ọ̀dà tó fún ẹ̀ ọ̀rọ̀ máa ti wà lọ. ọlọ́run ó lè ra àbẹ̀lẹ́sìn ti dàbí dára lọ́wọ́ ìdá kẹrin mẹ́sìn dáwà. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون أيوة الأخوة ضاع الله ما الله الدنيا الله ìpèníjẹ eléyìí wọ́n dojú rẹ̀ kọ́ anẹ́gbà Muhammad sọlọ́lá àríwá àdìsẹ́lẹ̀ àti àwọn ẹlẹ́yìn ìjọba ìrìn àti àwọn pé ẹ pè wọ́n ẹ pè wọ́n àmọ́ ẹ pè wọ́n náà ní kìí fi pè wọ́n pẹ̀lú tó bá wù ẹ pè wọ́n gbólóò tó ń bọ̀ yìí. eléyìí ìlàpá kan irú ayọ̀yẹ̀ àti irú rẹ̀ lápá kan nínú àwọn ọ̀rọ̀ ìní wọn wò lónìí. Sábẹ́ sọ pé ìnà wọ̀tá ìlẹ̀ ìdáwọ́ ìlẹ̀ ọ̀gbọ́n ìrẹsì ọ̀jẹ̀lẹ̀ tọ̀wọ̀ kìfìyà lẹ́sì àríyá àwọn ọ̀nà dáná bá pè é lẹ́sàn-án náà wọ́n ti pàtó lọ́lọ́rọ̀ tó wà. alámọ̀ gbìyànjú. Torí ẹ̀. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن اعوذ بالله لي أتغلط وأقول في الدعوه ترى بيت يعني بيت فأني في كتاب ما تنيجو في بيا kembali nak sedar dulu, kembali nak سبيل الله lah ya, di wala tu kalau kita. Awak ni saya kira, wọ́n lè jẹ́ tọkùnfìyà ó tún lè jẹ́ ìṣèhádìyà wípé àwọn ọ̀nà tá a máa gbà pé ẹ̀sẹ̀ sùn lọ ó lè jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́ọ̀dà àlàyé rẹ̀ ti wá ó sì lè jẹ́ ikú ọ̀fà yìí lọ fún aláṣẹ ìgbìyàn. ọlọ́run tó bá lè sọ̀rọ̀ wá àdìwà ìṣẹ̀lẹ̀ ó ní ìrànlẹ́bí sọ̀rọ̀ wá àdìwà ìṣẹ̀lẹ̀ ẹ̀pẹ̀ wọn àmọ́ bẹ́ẹ̀ تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أما هو سيدي قولوا كان قولوا وني قولوا الناس أنا كما هو سيدي سواء بيننا ó ti dọ́gba láàrin àwa àtẹ̀yìn kò gbé fẹ́nìkan jẹ́ nìkan lọ ẹ máa bọ̀ wá síbi gbólọ̀ náà bí ìgbà tí wọ́n wá béèrè kíkí ni gbólọ̀ náà gbólọ̀ náà ni aláàánàbọ̀dà ẹ̀lọ́wọ́ abala àkọ́kọ́ mi pé àtàwa àtẹ̀yìn sàtìsọ́ gbólọ̀ yẹn ti dọ́gba láàrin wa pé gbogbo wa ò gbọdọ̀ máa ń ní nǹkan ní ìlọ̀lọ́ àyàfi ọ̀lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa. kò fi kí ẹ̀yin nìkan kí ẹ̀yin ọjọ́ sì fún káwọn ọmọdé ọ̀sẹ̀ fún kò sí káwọn nìkan káwọn ọjọ́ sì fún kẹ́yìn ọmọdé ọ̀sẹ̀ fún gbọ́dọ̀ yẹn ti àtẹ̀síwé ẹ̀dá bẹ́yìn nana àwọn èèyàn fún bó ti dọ́gba láàrin àwọn àtẹ̀yìn bí àtàwọn àtẹ̀yìn torí nǹkan kan pa wá pọ̀ àlùmọ́ عبيدا لله عبيد لله في هو لازم وعبيد الله الواجب عليهم أن يعبدوه وحده àwọn ẹlú ọlọ́run ọ̀ràn ẹ̀ lórí wọn sì ni wọ́n jẹ́ sọ̀tọ̀ lọ lórí ìgbà ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ wá sí ìdígbò lónìí. alára àwọn ẹni mọ́ mọ́ kó àgbọ̀dọ̀ sí nǹkan mí àkọlọ́ àkọ́kọ́ ni. wọ́n lè ṣe rí kẹ́bí yìí ṣe é á àti gbọ́dọ̀ fi nǹkan sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn a gbọ́dọ̀ fi nǹkan sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله àti pé apá kan wa gbogbo ọ̀rọ̀ mú apá kejì láwọn olúwa tí wọ́n máa jọ́sìn fún tí wọ́n máa kọ́ tí wọ́n máa sìn yàtọ̀ sọ́lọ. abala kẹta mi abọ́lọ̀ tó fi kọ́ abọ́lọ̀ abọ́lọ̀ tó fi kọ́ sọ́gbọ́n pẹ̀lú apá kan wọ́n sọ̀rọ̀ mú apá kejì láwọn olúwa kọ́tọ̀ wọn lórí wa tí wọ́n máa jọ́sìn nǹkan mẹ́ta ń pèlè náà. فإن تولوا wọ́n kọ́ pàkọ́ wọ́n làwọn ní kankan fẹlẹ́ yẹn ṣe jésù táwọn ń bọ̀ làwọn máa sùn òrùlé ìwé táwọn ń sìn làwọn máa sùn tọ́gbà lọ́sọ́ra jésù làwọn sùn àwọn yahudi òrùlé ìwé àwọn ọmọ ọlọ́run ta ah, àwọn ilé náà sì ní jésù kọ́ ọmọ ọlọ́run ọmọ ọlọ́run kan ọmọ ọlọ́run kan tẹ̀wọ́n kó kúrọ́ làwọn yẹn. لا شك في ذلك وقربوا بالنار تو اللهم بارك فإن تولوا فما يعرفون أنا أريكم أن تمسك وما يجيب له بكفي فقولوا اشهدوا بأننا مسلمون أيتهم في الجيش الجيش في مسلمين الأول الجيش في مسلمين الأول ayẹ wọn tọ́ka sí wípé ọlọ́run ọba ń bá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ máa sọ pẹ̀lú tí ó fi bá àwọn ìta afẹ́kẹ́ra sọ̀rọ̀ ó jẹ́ ìbánisọ̀rọ̀ fún ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ àti fún gbogbo olùmọ̀ nínú ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ jọ ìrìn àti àmà nípa kíláàsì àpúròchì ìdájọ́ ti àpòlù wọn náà ti ká pè wọn wá sí ìgbẹ́ ká pè wọn sí ká jọ. ọlọ́run máa ń ẹ pè wọn bóyá ilẹ̀ ti dàbí ìdàkúnjà. àkókò tó lọ máa ń ṣe lọ́nà tó bí rẹ̀ àlà àbúrẹ̀ lọ́wọ́ fún àbọ̀lọ̀ sí ìdàmíyàn lọ́sọ̀rọ̀ wọ́n ti pè wọn ní àlẹ́ ìdàkúnjà. وفي هذا دليل على أنهم لا يعبد الله كريم ليس يملكون إلا الله ولا تشرك به شيئا كريم ليس يملك وأضل وأضل ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله كريم ليس يملك وأضل وأضل وما صاحب الوعد من قبل الله كما تستعلم ọlọ́run bá máa ń pè wọ́n lọ sí ìdílé ọ̀pá wọn ni. eléyìí jẹ́ pé fún àwọn àmì ìṣèjà tí kò lọ́yà lọ ìṣèjà àti èyí tí wọ́n ti fún wọn ní. àmì ìyá tí ó tẹ̀lé òkòtò lèkè afọyínsíra ẹ ẹ ẹ̀lẹ́tọ̀ náà àtẹ̀tí ń bẹ́ẹ̀ ní síra tó tẹ̀lé tẹ̀lé tẹ̀lé mọ̀ àtẹ̀tẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tó lọ ẹ̀bọ̀ sọ̀rọ̀ ẹ̀dá kù àtẹ̀tẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tó lọ nínú kẹrẹ ẹ̀dá kù àtẹ̀tẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tó pàtó yẹ ọ̀gbọ̀dọ̀ má pàtó lólu àti ọ̀nà ìyàtọ̀ sọ̀rọ̀ ẹ̀dá kù ẹ̀rọ bá lè fún yà. tọ́ àwọn ìṣe àwọn fún kíra ìgbà yẹn ọ̀kàrí yahudi ọ̀kàrí nàmọ́ra تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أو منا ọ̀kárí eléegun ọ̀kárí oṣàkó ọ̀kárí ọlọ́ya ọ̀kárí aláwo ọ̀kárí olóró ọ̀kárí gbogbo pátá gbọ́n àwọn ọ̀sẹ̀ bọ̀. táwọn olóyè àti tiwa lọ lè má mọ àwọn kékeré lò àwọn kékeré kúkú gbègbè wọn ti lọ àlọ́ ìtẹ̀lé ọ̀tẹ̀lé gbogbo pátá lọ́lọ́run bá sọ̀rọ̀ pété ẹ̀ ẹ̀ nà ẹ̀ má sàwọn ẹ̀ kúrò sàwọn ẹmọ pé lè sìn tẹ bá sùn lọ fún wọn wá wọn ní wá lápá tó bá ti fẹ́ fi discussion sọ̀rọ̀ ẹ̀sìn wọn ní wá wọn ní kí ni káwọn wá sí ẹ máa bọ̀ تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ẹ máa bọ̀ wá sí إلى كلمة نكرة في سياق الإثبات فهي عامة نعم فهي مطلقة نكرة في سياق الإثبات فهي مطلقة كما واجب يقولون كان ìwà àwọn tó lọ pé ń gbóló kan yẹn o alẹ́ náà àbúrò ẹ̀ lọ́wọ́ wọ́n lọ́wọ́ mi kẹ́kẹ́ bí ṣe wọ́n lọ́wọ́ yẹn sàkè lọ́wọ́ àwọn náà báwọn náà ọ̀bọ̀ abẹ́ mi kò ní la pé kẹ́lí mà kan náà kẹ́lí náà àwọn gbóló tó wà ń bẹ pọ̀ ولكن الكلمة قد تطلق على الجمل المفيدة أما نقول له فأخذ قرطة فعلا gẹ́gẹ́ bọ́lá bàbá ti sọ ń bẹ tààlẹ́ òbí la kẹ́lẹ́ mẹ́tìrì sàwá ló sì jẹ́ pé àwọn kàtọ́ náà bá ń pè wọ́n lọ sí ibi rẹ̀ jomali jomali mọ̀fìdà bí kẹ́kẹ́ pé لقد أتينا هنا للاستماع إلى الكلمة التي يلقيها فلان أواتي إلى كلهم gbólóò tí lágbájá fẹ́ sọ gbólóò kan lára fẹ́ sọ ní rẹ gẹ́gẹ́ tó ń torí ẹ هنا من مالك يقول لنا خلفية يقول وكلمة بها كلام وحي عم يعني في كلمة لما يلقى يبقى أنا له كيف لو ما تسوي نبقى كبير جواب القيامة قال رب ارجعون ìrọ̀lúwa mi jẹ́ kí wọ́n dá mi padà sílé ayé kí lè bá àti dáadáa sí ti tẹ́lẹ̀. kẹ́lá ìnà akẹ́lẹ́ ìrọ̀lú ọmọ ìlú ha kò rí bẹ́ẹ̀ àti ìjà padà nígbà sọ gbólóhùn kan tí nǹkan wí lẹ́yìn ìgbé ẹ̀ dá padà wọ́n á padà máa ti dáadáa ọ̀dọ́ lọ́rọ̀ ẹ̀ ńlá gbólóhùn ẹ̀ ńlá ọ̀rọ̀ púpọ̀ lọ́sọ̀ọ̀sọ̀ kẹ́lí máa

kí gbogbo wọn jọ múlò ألا نعبد إلا الله فاعبد الحكمية تذكر الله أخبر أنت من دعوة الإسلامية الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف إذا ظهر تركه والنهي عن المنكر إنما يكون إذا ظهر فعله ولا مرسل في لوتي إعداد السنة إذا ظهر تركه سواء قام الحسي معناه دكتور في إعداد السنة أما أنت تقول لا لا لا نكتب wọ́n á sì sọ ikú fún ọ̀pá ìbàjẹ́ sí ìlà ọmọọrọ fẹ̀rẹ̀ yòókù tó bá hàn wọ́n ti. ǹjẹ́ nígbà tó lọ́wọ́ bá ní ẹ wá síbi gbólóhùn kan tó ṣe dọ́gba láàrin àwa pẹ̀lú yín gbólóhùn náà ní pé àbọ̀lọ̀ sí nǹkan àbọ̀lọ̀ ó túmọ̀ sí pé ń dẹnu ẹ tí ò sì tètè mú tí ọ̀nà àti ọ̀wọ́. ó túmọ̀ sí pé àlùfíà tọ́lọ̀ ni wọ́n ti wọ̀ wọ́n ní ìlànà wọ́n mọ̀ tọ́ba tó kúra ní ìgbà ìníye lórí rẹ̀ oríṣi kàfà wọ́n mọ̀ ìdí náà kò fà á. ìpè ní wọn bá ní mo ti lè fò ọ̀sẹ̀ bọ́ fún mi. ètò náà ni wọ́n ti torí pé ẹ̀yìn tó tọ̀ máa ń sìn náà tó tún sìn kàmí papọ̀ náà ló kílò kọ́ rẹ̀ ọ̀sẹ̀ lọ. tọ́ba yẹ kó kàmí dáadáa ní gbogbo sìn kọ́ ọ̀sẹ̀ lọ náà tún ìgbè wá. sọ àwọn èèyàn lọ nǹkan mi jẹ́ àtẹ̀sẹ̀ lọ́ يلا نبي الموت على الدكتور وليكن أولا إذا أول وليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله يمكن أيوة، إلى ضرر كان وأخواتها وبعض عن يعني الماضي وبعض عن يعني المضارع وبعض عن يعني الأمر wọ́n bó káta sínú wọ́n bó يكون مرفوعا بينما الخبر ينصرف كان الولد متسيدا كان المعلم رحيما طب ibi báyìí ɔwɔ awa ẹsẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ a fẹ̀lẹ́yẹkùn awùwàlà máa tẹ̀sẹ̀ rúhùn ilẹ̀ yìí ṣàhádẹ́tì ẹ̀lẹ́ẹ̀lẹ́ ẹ̀sẹ̀ lọ́wọ́. bó ti yẹ kọ́rọ̀ yẹn wá ní fẹ̀lẹ́ tọkùn ṣàhádẹ́tì ẹ̀lẹ́ẹ̀lẹ́ ẹ̀sẹ̀ lọ́wọ́. أول ما تدعوه إليه يقول في اسم يكن هنا الشهادة خبر يكن من أول أي فليكن فلتكن شهادة أن لا إله إلا الله أول ما تدعوه ṣùgbọ́n pàṣẹ mo gbọ́ àwọn olùmọ̀sọ yìí tó bá ti tiẹ̀ sí wá tẹ̀sí wọ̀ wípé fàlìyẹ́kùn àwọ̀dà máa tẹ̀lé fún ilẹ̀ yìí ṣàhádẹ́tù إذا حصل في هذا الحديث تقديم ما ما حقه التأخير nítorí yẹn tí ó jẹ́ kó wá lẹ́yìn sábàrù kánà وهذا دليل على حصول الحصر والقصر eléyìí tọ́ka sí pé wọ́n ti fi sàmì wípé ọ gbọ́dọ̀ táyọ̀ tá a sọ fún ọ yìí ìtumọ̀ rẹ̀ lẹ́tọ̀ọ́ àtúmọ̀ rẹ̀ bá ní ilé bí pè wọ́n lọ sí díẹ̀ tí nǹkan kan gbọ́dọ̀ síwájú ẹ̀ ìtumọ̀ rẹ̀ lẹ́tọ̀ọ́ pé àkọ́kọ́ ntọ́ kọ́kọ́ pè wọ́n lọ sí díẹ̀ lá bí ọ jẹ́ pé àkọ́kọ́ ntọ́ pè wọ́n lọ sí díẹ̀ tí nǹkan kan gbọ́dọ̀ síwájú ẹ̀ òun náà ní kò fọ ọ lọ síbi kí wọn jẹ pé kò sí ọba kan tó tọ́ láti kò lórí lọ́sùn fún ilé ọ̀lọ́. wọ́n sì ní àwọn tá a mọ̀ sí ìnàkẹ́tẹ́ ti ọ̀wọ́mẹ́lì ẹ̀fìlẹ̀kìtà àwọn èèyàn kẹta a mọ̀ sí yìí báyìí àwọn èèyàn kẹni tí wọ́n jẹ́ ẹ̀ńtà fún tíra afúnwọ̀n tíra àti wọn fi gbọ́lọ̀ gbọ́ pa náà sọpá àkọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ fún wọn lọ síbi rẹ̀ nìkan ni wọ́n jẹ́ lórí kò sí ọba àkàtà tó láti lè jẹ́ fún àmì ọ̀lá torí kì í lè gbogbo tó bá sọ fún ọ nínú ẹni tí ń sọmọ náà ìfọ́ọ̀mù àbọ̀ máa jọ sátidé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn gbọ́lọ́ngbọ́ tó wọ́n wá ẹ̀gbọ́lọ́ngbọ́ olùgbà tó bá tó gbà pé ọlọ́run bá nìkan la وليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله yóò fi ọlọ́run lọ́kàn nínú ìjọsìn àkọ́kọ́ tó fún wọn lọ síbi rẹ̀ nígbà tó sọ ọ́ síwájú ẹ̀ kí wọ́n ti fi wọn lọ àwọn ọ̀gọ́ lọ torí ẹ̀ ló ti jẹ́ kákọ̀ọ́kọ́ dákùn lọ síbi rẹ̀ ẹ jẹ́ lọ síbi gbólóhùn lọ síbi dọ́gba láàrin àwọn àtẹ̀yìn wọ́n lọ mùsùlùmí bí má dáa ń lọ mùsùlùmí wọ́n mùsùlùmí kí wọ́n sọ ọ́ di mùsùlùmí شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله لكن ما سوف أقول قولوا ما سوف لكن مسلمين ولو أنك شهدت بذلك ولا تطبقه فعلا لما قيل لك أو بلاد أما وتسيكون وتسور وتسويا وتسيكون هذا مكاني والله إنه لمسلم فسيبوني أنت وعمل ثلاثة وعمل ثلاثة باول تبوا واحد مثلا كله تبوا tó bá tún padà sí ìdí ẹbọ á la ikú ọ̀tẹ̀ ọ̀yọ́ fọ́ọ̀mù kan kò sí nínú Islam pípé bóyá àbùlà àbùlà báwọn kò sí nínú kò sí Islam kò sí lọ́ọ̀ nìkan àbí kò sí má sí lọ́ọ̀ kọ́ máa ṣe nǹkan ha ẹ̀rí pé àkọ́kọ́ náà owó pa wà lọ́ọ́ síbi rẹ̀ kò sí nínú Islam pípé kọ́ máa ṣe nǹkan kàkọ́ mọ́ lọ kò sí nítorí ẹ̀ lùgbà táwọn ìlú ọ̀sẹ̀ ọba àgbà ló sẹ́lẹ̀ wọ́n sọ fún ọ̀sọ́yẹ̀ ọ̀gá ẹ̀rọ nípa ọmọ mi lọ́lọ́ sí oní méje náà ìpèrè níbo wọn wà ọlọ́pàá ń bẹ ní sọ́nà pípa bẹ́ẹ̀ lọ́rọ̀ bá wá dà ojú gbogbo pípa dà ìdájọ́ gbogbo tí gbogbo ọ̀pọ̀ lójútùú máa ti wọ́n ní máa wọ́ yẹn jẹ́ àwọn ọ̀sẹ́ bọ́ọ̀lù wá gbà onítòkè náà ni máa yẹ ẹgbẹ́ ọ̀yà ó yóò àti gbọ́ nìkan gbọ́ kọ́ pa àwọn èyí tó ń fi sòrò ń pẹ̀lú ẹ̀sìn anábì sọ lọ́wọ́ sí kọ́ra láyà ń kọ́ra láyà ó sì ní aṣọ́nà ńlá ìlà ìlọ́lọ́ wọn aṣọ́nà ìlà Muhammadan rasulullah ó ti gba ìlànà. ṣe eléyìí túmọ̀ sí wípé ọlọ́ọ̀ni ọgbàgbọ́ lọ́dún pé ọmọ sùn ọgbà kó nìkan la tó ń sùn lọ́dún pé ọmọ sùn ìwọ sì mọ̀ pé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ọba kan tó tọ́ láti òdodo jọ́sìn illallah ó sì sí lódodo gbèsègbè lọ́wọ́ ìlà ọ̀tọ́ ọba kan illallah olúwa wàá rí gbèsè ìtumọ̀ lọ́wọ́ illallah ó ń tán lẹ́jẹ̀ ọ̀tọ́ ọba kan olúwa àwọn ọba pọ̀ lọ́kọ̀ àdúrà ọ̀pọ̀ ọ̀pọ̀ torí pé tó yàtọ̀ sọ́lọ́ torí ẹ ẹ fà ìsìnkú nàdàlà kọ̀ọ̀kọ́ àwọn ọmọ àti màláyà ẹ̀ sọ̀rọ̀ náà ní sọ́kọ́ àjọ àlẹ́ àdá ìlà ẹnuwa ẹ̀dá tí gbogbo àwọn ọlọ́ọ̀yìn ni màmá mi fẹ́ sọ̀rọ̀ lọ́ọ̀kan ìyẹn ti tẹ́ bá ti sọ láyé náà ló lọ́ àti kẹ́ ẹ̀ máa tẹ̀sẹ̀ fún àwọn ọ̀láyé àti kẹ́ ẹ̀ máa tẹ̀sẹ̀ dáná sí wọn tòtò fún amúdélù ló tẹ́ fún àwọn sọ láyé náà lọ́ kí ló dé tí àwọn láyé láyé lọ́wọ́ máa lẹ́nu tí wàá wọ̀ ọ̀dọ̀ náà tó láyé láyé lọ́wọ́ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa sọ lẹ́nu. Bíbà sáṣà bẹ̀rẹ̀ mọ́ òkú sí ẹ̀ máa. Allah na'budu illa Allah máa wọ̀ lọ́sẹ̀ ìdẹ̀kàn ní àtọ́lọ́. Lọ́dà àwọn mùsùlùmí ló bí kí sọ́ra lọ láyé lórí ìjẹ́ ìjọra yín. Mùsùlùmí kò sí tó jẹ́ pé náà ló máa ṣe nǹkan níbi lọ́lọ́. Mùsùlùmí kò sí tó jẹ́ yóò máa fìlà lẹ́nu ní ìgbéra tó ti sàmì lọ Muhammad sallallahu alaihi wasallam yóò máa fìlà tó pa kò sí àtúwọ́lẹ́ tó sì rẹ̀ kò sí àyàkọ́jẹ́ tó sì rẹ̀ láti náà ẹnu wọn Muhammad rasulullah bẹ́ẹ̀ kò sáà mùsùlùmí ó yí. ìdíjú wa lọ sí ṣẹlẹ̀ náà ní tuntun máa tẹ́kí bóyá ṣéwù kan amadu sìdáni ṣéwù kan abdulkadir jilani ṣéwù kan muhammadu badawi láti nígbà náà ṣàbáyé gbogbo ìdíjú wa láti bẹ̀rẹ̀ ẹ̀dá kò kí ni jẹ́ láti ṣàbáyé سلف من مسلم أما يعني سلف من مسلم قادر الزينات سلف من مسلم أعوذ بالله تقول لك النبي كان الله من التسير تقول لك ما يقوى التأليف من يطع الرسول فقد أطاع أن لا نعبد إلا الله أعبد في سميع الله أخوان ولا نشرك به شيئا ìgbà àti kọ́ńtò fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ ó mọ̀ sí báwọn ti nǹkan kan ṣe kí ni ọ̀tẹ̀ sọ̀rọ̀ fún pẹ̀lú ọ̀rọ̀ ṣùgbọ́n mùsùlùmí kọ́ èyí fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú ọ̀rọ̀ ẹ sì mọ̀ fáwọn àjẹsù kí ni wọ́n fà fún wọn lọ́lọ́ lọ́lọ́ wọ́n sọ dúró fún àbúrò ọ̀sọ́ dúró fún pẹ̀lú àwọn tí wọ́n ní ọ̀rọ̀ léwu lọ́mọ náà lọ́dọ̀ táwọn léwu ọgbà wọn lẹ̀ wọ́n sọ dúró fún kọ́lọ̀ àbí wọ́n sọ dúró fún kọ́lọ̀ nígbà tó bá ti wá rí mùsùlùmí náà ẹni tó náà sọ ẹnìkan tó rogún fọlọ ẹkú wàhálà iná bàrà jọ wọn torítorí ẹni tó bá ti rí bẹ́ẹ̀ kò mọ náà àmà ó ti mú ọ̀nà àmà ẹnì kí ni ní tẹ́tà gba ìsìnà àwọn ọ̀nà ọ̀lànà bàbá wa bí wa mùsùlùmí gbogbo ẹ̀ àwọn ọmọdé ta sọ ẹ̀ náà pọ̀ tó àdúgbò ibi kó lè fi gbọ́wọ́ islam lẹ kí wọ́n máa gbọ́wọ́ islam ní gbọ́wọ́ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah bẹ́ẹ̀ni kí wọ́n á ní sínú bẹ́ẹ̀ gba ìsàn kíláàsì ọ̀sán kọ́kọ́ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah tó bá ti sọ yóò ti fi àbí òfin mi. gbogbo làdàbí tó máa ń kọ̀ gbọ́wọ́ kó gbowó kọ́kàn wọn lè bá a kó ti wà nù àwọn sẹ́wọ̀n kéré nǹkan mi náà bẹ̀rẹ̀ nǹkan mi nǹkan mi náà wà. mùbáyà àti ẹ̀sìn fún sọ̀rọ̀ wà lù àlù sẹ́lẹ̀ ọ mùbáyà àti ti wà sọ̀rọ̀ wà nínú tí ń dùn wa àti tí ń wa nínú a fẹ́ àti a fẹ́ náà bí ọ̀tọ́ النبي محمد صلى الله عليه وسلم تعالى النبي محمد تعالى الله يفتح وقال الله يجزي بابه tọ́ba yẹ nípa àpàdé lọ́nà sàlámù أو ọwọ́ bá wọ̀ kakura lọ kakusu ma lọ ọgbẹ́ nìkan wá tẹ́wọ̀ wọn náà kọ́wọ́ bò bẹ́ẹ̀ ń gbọ́wọ́ ìlú nìkan tí ìbá ti fi aláṣẹ fáwọn mùsùlùmí àgbáńlá yìí tí ó máa darí wa pẹ̀lú òfin ọlọ́run tí ó jẹ́ olórí ìjọba fún wa tí àìsítọ̀ kọ́ tẹ́wọ́ káwọn náà gbọ́wọ́ lé lórí pé agbọ́wọ́ wa lé ọ lórí lórí báwọn gbọ́rọ̀ lé ọ lẹ́nu nítorí pé nínú òfin ọlọ́run oníkéjì mùsùlùmí gbọ́rọ̀ tí ẹni tó ń darí ìjọba lẹ́nu tó bá jẹ́ mùsùlùmí tó kò fi ọlọ́run wá ti tẹ̀. pèsè man ata'ani faqad ata'a Allah wa man ata'a amiri faqad ata'a ẹni. àná ìṣòro àti ìlànà gbogbo ẹni tó bá tẹ̀lé àti òfin ó ti tẹ̀ láti ọ̀rọ̀ gbogbo ẹni tó bá tẹ̀ láti ẹni tí mo fi ṣe alámòjútó lẹ́yìn lórí ó ti tẹ̀ láti ẹ̀dẹ̀ torí ẹ ẹni tó bá jẹ́ olórí ìjọba táwọn mùsùlùmí ti ń fòfin ọlọ́run bá ti tẹ́lé wọn lórí ọ̀ràn ẹ̀ ló jẹ́ kíkẹ́ gbọ́dọ̀ lélẹ̀ lẹ́yìn àmọ́tẹ̀mọ́ àtọ́tẹ̀ dájẹ́mọ́ kankanlẹ̀ àwọn náà wá sọ̀rọ̀ àbí òmàráwò òmàráwò kí ni àwọn àti ẹwọ́n á ní ká máa gbọ́ lò lọ́wọ́ àdúgbò ọ̀lẹ́nìkan lọ́wọ́ ó fi ra rẹ̀ lọ́wọ́ ẹni tí nítorí wọn fẹ́ gbọ́wọ́ àwọn ẹni tó kó nàìjíríà wọn lọ sí kọ́ńtì mi nígbà wọn lọ gbọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn ọwọ́ kì í pèsè kí wọ́n sọ yìí torí délé ẹni kí irú wọn àwọn ti wọn wọn bọ̀rọ̀ wọn débi kí àwọn ọ̀gá wọn àwọn ní wọn bá wọn lájọ ìgbà òkèèyà wọn wá ju àwọn nàṣọra gbèdé wọn ju àwọn nàṣọra gbèdé ńbẹ́nu kẹtọ́ máa ń sọ tí ó tó ti mọ ibi tọrọ tí wọn jáde tí wọn á mọ bí ó ti gbà ẹ tẹmọ pé ìrọkùnrin àti òkúlẹ kò lọ sọ àwọn wa. tọ wàlẹ lóṣèré kẹbi ní ìṣe yìí á wà fi kankan tó rú pẹ̀lú Ọlọ́run ó sì kàn bẹ fáwọn tó fi kankan tó fi tó pẹ̀lú Ọlọ́run. ولا يتخذ بعضنا بعضا أربابا من عند billah apá kan wa bọ̀bọ̀ lọ fún èkejì láwọn olúwa kan tí ọmọ ajọ́sìn fún yàtọ̀ sí ọlọ́run ọba eléyìí ń tẹ́tà wọn àti ìgbà rẹ ẹ̀sìn náà lọ sọ ẹ gbọdọ̀ sọ̀rọ̀ fún sọ́wọ́ nínú ẹ̀ ẹ gbọdọ̀ mú àmì ìlọ́lọ́ lẹ́nu ẹ gbọdọ̀ sọ fún wa nípa àwọn àmì ìtẹ̀síwájú ìgbà lẹ́nu ọ̀hún sọ̀rọ̀ wa àyè wa من وكان الرسول عليه الصلاه والسلام وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون ọlọ́run náà àárín ìrìnà síwájú rẹ̀ ló ti tẹ àyàfi pé nípa ọ̀rọ̀ ọ̀pá rẹ̀ tó tí kò sí ọba kan tó tó láti tẹ̀lé lọ́sẹ̀ àyàfi mi ọlọ́run torí ní èyí kẹ́nà kò sí ọba kan tó tó láti tẹ̀lé àyàfi mi ọlọ́run torí ní èyí kẹ́nà tẹ́lẹ̀ wọn ti fún ẹ fáwọn àtẹ̀lé síwájú tó sì padà ọlọ́run ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله ويجتنبوا الطاغوت ọlọ́run dájúdájú àti bí òbí sẹ́kọ̀ kan lè lérò ìjọpọ̀ bí ẹ̀yin ìyẹn máa ti lọ́wọ́ kẹ̀kẹ́ ìdènà táwọn wọ̀ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله apáta wọ̀ gbọ́dọ̀ mọ́ apáta láwọn olùwà tí ọmọ ẹgbẹ́ yìí ní àtọ̀tọ̀ rẹ̀ á ọ̀rọ̀ ọlọ́run wá sí ọ̀sán bíbá yìí apáta nínú àwọn olùwà náà wọ́n sọ yìí pé ìtumọ̀ rẹ̀ tóbi kí apá kan lọ wá kò gbọ́dọ̀ sọ apá kejì di ọlọ́run tí ń jọ́sẹ̀ fún yàtọ̀ sọ́nà nípa pé kọ́tà máa tẹ̀ láti wọn nítẹ̀lé afọ́jú àti ká máa tẹ̀ láti àwọn kan nítẹ̀lé afọ́jú yóò ó lè sọ ní tẹ́lẹ̀ sọ wọn lọ lọ́run tí èèyàn sìn lẹ́yìn ọ̀nà gẹ́gẹ́ bá mi sọ lọ́wọ́ àti ti sọ nípa àwọn ọ̀nà fọ́ọ̀rọ̀. كما يقول اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم فصوا في كتابين نصوا او المال نصوا ما جاء الله لهم ثم انجزوا في حياته الله كي نفسس النبي عيسى نبي انجزوا يا حياته الله عدي ابن حاتم رضي الله عنه وانت جلست نصارى كليل قلوا النبي صلى الله عليه وسلم aya yìí ṣé ó sì bá dáhùn ṣe mu nígbà táwọn wà nínú torí sọ pé wọ́n sọ àwọn àtàwọn olùmọ̀ wọn àwọn tí wọ́n ń lọ́sẹ̀ fún yàtọ̀ sọ́lọ́ àlẹ́bí níbẹ̀ ó ní ah, àwọn ọmọ ti wọn àlẹ́bí tó bá àti ṣe pa yín láti tí wọ́n sọ tí ó dín ìwọ̀ fún yín bí wọn bá ti ṣe tọ́nà ṣe lẹ́tọ̀ọ́ dé ìwọ̀ síbẹ̀ máa ń tẹ̀lé wọn láti sọ dé ìwọ̀ níbẹ̀ àlẹ́bí ti ṣe fẹ́ ẹ̀jẹ̀ wọn. ó túmọ̀ sí pé kéèyàn gbọ́rọ̀ láti wájú lẹ́nu ní ìgbọ́rọ̀ sí mi lẹ́nu èyí tó ṣe wípé yóò mú mi sọ tọ́nà ṣe lé ìwọ̀ ẹ̀tọ́ àbí tí yóò mú mi sọ tọ́nà ṣe ẹ̀tọ́ dé ìwọ̀ ó túmọ̀ sí pé kéèyàn ti ń sìn táwọn olùkóso nǹkan lẹ́kọ̀ọ́ tó sì máa jẹ́kọ̀ọ́ ọ̀mà torí ẹ̀ tó bá dọ́kà àfa náà lọ bá ni kòkòrò máa ṣe ìdújáre ni mo ní kọ́ máa ṣe ah, àwọn olùdílẹ̀ tí wọn bá gba láti ṣe ẹni tí ó kú bá yàrá ẹni tí ó kú bá lọ tọ́ba ti fi lè gbọ́ sí lẹ́nu pẹ́ òṣìṣọ́ ọ̀dọ́ náà tó ń sìn lọ lẹ́yìn ọlọ́ọ̀ ọlọ́ọ̀ náà ti wá lọ́ọ́ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ولكما يعني فقحنا وقلنا برس يا فقحنا لنا برس من لنا تقوتي èyí tí inú ní ṣe ń tọ́lọ̀ ṣe lé ìwọ̀ kéèyàn sọ lẹ́tọ̀ kéèyàn sì sọ ń tọ́lọ̀ ṣe lẹ́tọ̀ sí ìwọ̀ nítorí báwọn aṣíwájú rẹ̀ ti wí bẹ́ẹ̀ sẹ́kọ̀ pé ní ṣẹlẹ̀ láàrin tiwọn ní ṣẹlẹ̀ láàrin tiwọn lórúkọ àwọn ọ̀gá tọ́sítọ́sí níjọba ní ọ̀gá sísẹ́ wọn kíkọ̀ dáná nù ẹnì kan ní bèrè pé túra wáyà olówó ló mú wá. àlùlẹ̀ ẹ̀kọ́ ni oríṣi ojú ẹsẹ̀ sí ìlú náà wọ́n mú àkóso ní ọ̀dà ọ̀dà náà nù àkóso ní ìdá ọ̀dà náà nù àwọn òbí dá. àmọ́ lọ́dọ̀ mùsùlùmí tí olùmọ̀sánmásìn kẹkẹ léwọ̀ àwọn òbí lè lè dé ẹ̀rí ńkọ́. ó pè nǹkan lẹ́sùn á béèrè pé ẹ̀rí ńkọ́. ìrẹ́ ló fa ọ̀kan náà olùmọ̀ islam láyé fún ẹ̀ṣẹ́ yusuf al-qaradawi wọ́n ti tíra fún wọ́n fi ní al-halal wal-haram ilẹ̀ islam ẹlẹ́dẹ̀ rẹ̀ nígbà gbogbo ń sọ́kún àti ń tọ́jú ìwọ̀n ní islam àwọn díẹ̀ ní àkọ́kọ́ tó kọ́ fún ìyẹn pọ̀lú ìdìbà nígbà kọ́ eléyìí tọ́ gbogbo ẹ̀ bí àwọn kìtà wọ́n sọ̀rọ̀ látara àkùnrin àti súnà tó ló bá pè lẹ́tọ̀ wọ́n sàlàyé rẹ̀ tó lọ́ pè lé wọ́n sàlàyé rẹ̀ àbí tí wọ́n súnà sàlàyé rẹ̀. àwọn tó tó wá tó dé pé bóyá mọ̀kúfù náà ń kó lọ́pọ̀ wọn dárúkọ dájú rẹ̀ lórúkọ rẹ̀ nínú àkùnrin àti súnà. ẹ̀mí pété àwọn olùkọ́ àmà ti wá sí ìbá rẹ̀. nǹkan bí tí wàá sọ fún wa pé ẹ gbọ́dọ̀ wọn ẹ̀wọ̀n kálọ̀ mi ò fi àpò ìlà rẹ̀ kàtà bàbá mi yẹn tó kú gbogbo ẹ̀jọ́ ti ẹ̀ kọ́kọ́ sínú tíra kíkọ́ tó kọ́ títíra náà ẹ̀ fi rọrùn báyìí àtàkùnlé bẹ́ẹ̀ ni máa wípé àwọn ilé ìgbẹ́sọ̀ ti àwọn ilé ìgbẹ́ àwọn ilé ìgbẹ́ ìgbọ́nà àwọn ilé ìgbẹ́ ìgbọ́ mi bẹ́ẹ̀ bí ilé ẹ̀sẹ̀ yóò mi bẹ́ẹ̀ ìtẹ̀ tí kìí sára mi haram kìí jẹ́ pé ilé ìmọ̀ àdáyọ ṣùgbọ́n ìwọ̀n ti tura lórí lórí torí pé àwọn ẹgbẹ́ dáná wípé àmọ̀ ọ̀dọ́ látara ní ẹ̀sìn tóbi tó ìlàgbẹ́ta àpàlà mọ̀ nígbà náà kò tá àpàlà kán tọkọjá ẹ̀rí ńlá torí pé ẹ̀rí ńlá làwòrán àti súnà tẹ́lẹ̀ tó bá ti ta ẹ̀rí ńlá ó di kí ni ọmọ àti òkè kéré. ṣùgbọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi tó àlè lórí nínú àwọn tó kọ tó àlè lórí náà ṣe kọ́lá kọ́gán al-i'lam bi-naqd kitab al-halal wal-haram ìkéde o ìpè àti ti àtakò fáwọn akẹ́kọ̀ọ́ òṣèlú dé nínú tó àlè àti haram. àwọn kùsọ̀ ọ̀rọ̀ kọ̀ ọ̀gbà ló lọ́ mọ́ bá wọ́n lọ́ mọ́ sọ̀rọ̀ bá mùsùlùmí ọ̀kẹ́lẹ́ ọ̀kẹ́lẹ́ yìí àwọn mímu àti àwọn akọ̀tìrà alìhàlẹ́l wàlìhàrán fún islam tìrà méjì mi fún ata àti onídó náà tó sàlàyé lẹ́yìn fẹ́ kí gbogbo àtìsí tó ṣe àwọn yẹra fún. òbí islam ti rí nígbà tí bẹ́ẹ̀ nìkan kan òṣìṣọ́ pé torí pé sọ́n bàbá bàbá ń jẹ́ ẹ̀sìn bàbá lọ sọ bàbá báwò kò sí bàbá kankan jẹ́ ẹ̀sìn. mo rò pé ọ́ dàgbà jù wá lọ́ọ́ jẹ́ ẹ̀sìn àwọn ọjọ́ dàgbà jù wá lọ́ọ́ jẹ́ ẹ̀sìn gbọ́dọ̀ túmọ̀ sí kọ́ ọmọ tí ó bí kọ́ ọmọ mọ̀ jùlọ níbi ẹ̀sìn Islam torí ẹni náà ẹni pé àwọn ọ̀lẹ́nu kan tó bàbá bàbá àtìlá àbí bàbá Islam kò sí ẹ̀yin lẹ́sàn bí yẹn ju ìkú bàbá rẹ̀ ní ìlú ẹ̀sìn mọ̀ kó wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ torí ẹ̀jẹ̀ pẹ̀lú ìdí òun ìlú iná láti jẹ bàbá ìdí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni torí bá fẹ́ gbowó. wọ́n sì ní gbogbo àǹfìyàn ẹ̀jẹ̀ bàbá àdínì ìka àdínì ọ̀pá àdínì ìràwọ̀ àdínì ìwọ́ ẹ̀sìn gbogbo ẹ̀tọ́ ìfẹ̀sí wa sọ́dọ̀ àwọn inú àtàwọn sọ́ọ̀tù. tọ́ nítorí eléyìí báyìí nínú òfin ọlọ́run ti wá èèyàn kàkàn lè máa yánu pàkà pòpò pé aráàlú ni àlàyé níta láti bọ̀ ànákọ́ nǹkan tó sọ̀rọ̀ ẹ̀mẹ́rin wa. nísìnyí ẹnìkan sọ pé tọ́kì ẹran tọ́kì tó yẹ pé ah, wọ́n máa ń gbé ní omi ẹni ló dùgbà tó kó ń gbà o. fún òsì kí o ọwọ́ àti wọ́n kúròdì rẹ̀ ni tòótọ́ máa di kúròdì rẹ̀ tó máa tó kalẹ̀ kí wọ́n gbé ẹni ló dùgbà jà tó lọ́nà wá ń gbé ẹnìkan wá gbé lọ́wọ́ sáré máa jẹ ẹ máa wọ sọ́ńdọ̀ ìtura láti máa bẹ̀rẹ̀ pé sáré máa jẹ́ kí o pé ẹran ẹ̀ ní wọ́n ti pa tó ní wọ́n kó ìlú ayé pé íńtì ni wọ́n yàn fi pa táwọn làwọn ẹni tí ń fi íńtì ní pa ìgbà àwọn ìbò yòó àwọn nọ́ọ̀mùsùlùmí o Brazil àwọn tó kù lóyìnbó náà ṣe ń gbà ní ti àwọn ètò mùsùlùmí tọkùrù táwọn àti ẹ̀kọ́ tọ́ka jẹ. àwọn olórí tí ọ̀tún ká jẹ́ ara máa ní síbẹ̀ ẹran tètè parí wọn láì fi òfin ẹ náà mú ká lórí pé gbogbo ẹran tí wọn bá jẹ ó gbọ́dọ̀ jẹ ẹran tí wọn dún bú àbọ abẹ ẹran tí wọn sọ bẹ́ẹ̀ àbí kó tó jẹ ẹran tó ṣe pé ọba jẹ jókòó Ọlọ́run ká jẹ ẹran tí wọn dún bú kẹ bí ẹran tí a ní kápá lórí ẹ ẹran tí wọn ta nígbà gẹ́gẹ́ bí ẹran tí a ní kápá lórí ẹ tọ́lọ̀ ti ṣe jíjẹ irú rẹ̀ nígbìn lẹ́tọ̀ àbẹ́ ẹran tó ti kókò bá ti ẹ̀kọ́ àti lẹ́tọ̀ gẹ́gẹ́ bí gbogbo tó bá kú sódò tó kú sókun ẹ̀já ni kí nǹkan gbogbo tó wà ní ọlọ́ọ̀tì lẹ́tọ̀ fún wa náwọn ọ̀sẹ̀ tó ń gbé ní odò tó ń gbé ní òkun ọlọ́ọ̀tì lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n yàtọ̀ sí ètí ń gbé inú òkun tó ń gbé ní odò tó bá jẹ́ pé ẹran tá a bí àní kápá lórí rẹ̀ á ta mọ̀ ẹ́ àbá ń ta lọ́fà yìí á dàrú pọ̀ lọ sí. oṣù mẹ́rin ẹ̀fẹ̀ lórí rẹ̀ náà dá pọ̀ lọ àtúfà náà sì tó ń lò rẹ̀. tó àwọn ṣọ́ọ̀kù méjì ọ̀pọ̀ torí lílẹ̀ àtijọ́ ẹ̀rọ yẹn máa ń sọ pẹ̀lú òkú ọ̀rẹ́ àwọn tó tó kù lọ́wọ́. ọwọ́ àbí lọ́ra búrọ́ìlà ètò tóbi dáadáa kó o dúró rẹ̀ kó o lóyún tàbí òkè. yóò dùn àbí òní yóò dùn wọn. òkè kàṣẹ bá àgbà ọ̀tọ̀ ọwọ ọ̀tọ̀ lọdọdọ wa a ń pọ̀ síbọ̀ sí pé ẹ̀rí ọ̀wà wà lórí kankan ẹnìkan wà á nínú àwọn mùsùlùmí àwọn àdìgbọ́n máa lọ lálàáfíà lọ lálàáfíà ẹ̀rí wá bẹ́ẹ̀ mọ̀ alukurani da akọ kankan sunna da akọ kankan ẹnì eh, kankan wò ṣùgbọ́n ní kò sínú ìfà tani pe orí ara rẹ orí ara rẹ ẹni tó bá wá tẹ̀lé o tí wọ́n ti lọ kọrin pé nǹkan tí wọ́n ní kò sínú ìfúnàmù tọ́lọ́ ti sàlàyé rẹ̀ náà kùrán ẹni tó bá tẹ̀lé tó náà tó kàn ó sí irọ́ ni. ودي كثير لا يوجد كثير ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله أحقا وأبدا موافقا لا ولوا يوم أن يتصلوا ìgbà tó gbọ́ mi báwọn kan pariwo lórí mídíà náà lẹ́yìn báyìí àwọn náà ti táwọn ọmọ ọba islam subhanahu wa kẹwọ sábẹ́ ọba gbígbé kò sí ìjáàbù kankan ní islam bùbá ìṣòro nìkan lọ́nà ní kò dùn yàn wọ. níbo ló wà náà kúrò àgbẹ̀ bùbá ìrọ̀. níbo lọ́wọ́ àmọ́ ọ̀la bí ọlọ́run dá kó bùbá ìṣòro ní kò dùn yàn wọ̀ á ọ̀yẹ̀ kó sàlàyé ìjọba náà kúrò àgbẹ̀. jẹ̀lbáàbù tọ́lọ̀ ta akọ jẹ̀lbáàbù. يدنين عليهن من جلابيبهن جلابيب لما قال يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يخذين وكان الله غفورا رحيما. Ọlọ́run ló pé àwọn tí wọ́n kàn máa fẹ́ fẹ́ ojúdu lẹ̀ tẹ̀lé ní ìjọba ìṣẹ̀lẹ̀ tó ní pé ní ìpín òfin ọlọ́ ọgbà mi wí ọgbà wọ̀ wí. nígbà tí wọ́n jẹ́ olùmọ̀lẹ́fẹ̀ náà àwọn tí wọ́n bá mọ̀ pé èyí lè ṣe àbí mo fi báyàwó mi sọ̀rọ̀ mi kàn ìyàwó náà yìí. níwọ̀n aṣọ títí ní àtẹ̀mí ti gbogbo àlùmọ̀ ìmọ̀ wa wọ́nà àbáyọ fúnra mi lára kí n fẹ̀sẹ̀ jẹ́ àwọn òbílà ọlọ́mọdé wa lé àfẹ́ àfà ìṣẹ̀tàn nígbà tó bá àwọn ìyàwó tí wọn mínísítẹ̀tì mọ́wọ́ gbogbo àwọn obìnrin jáde tẹ̀mọ̀ tó yọ ọ̀fẹ́ lẹ́gàláìsì fún gbogbo èèyàn ó túmọ̀ rẹ̀ fún wa yòtí nínú àlẹ́ yìí nà lè jẹ̀lá àdéhìí ẹni tí lè jẹ̀lá àdéhìí lọ́dọ̀ rẹ̀ tó gbogbo àtòrò aláìkéde yìí tẹ́tù bá dúró ìjàdá bí. ìkọ́ni tó lọ́wọ́ ti ń fa tó bá ti ń dikọ́ náà ti fa ń fa lórí ẹ̀ ẹ́ padà sí ìdá àwọn tàbí ìtumọ̀ rẹ̀. àwọn tàbí ìtumọ̀ àwọn àyà yẹn fún àwọn nígbà tó máa ń sọ kalẹ̀ gbogbo omi lọ́wọ́ àwọn ìdílé àwọn dàbí kànákànná yẹn. gbogbo wọn gbé aṣọ títí gbàgbẹ̀rẹ̀ wọ̀ lọ. Ibn Abbas wa ni ẹni tí wọ́n fi ilẹ̀ ojú ojú àlàáfíà lọ ẹnìkan ló ti tọ́ àwọn sàbí tó náà sọ̀rọ̀ láti kalẹ̀ fún wọn wá wù pé wọn pàṣẹ wọlé kókó yẹ ẹ tó ti láwa láti ju wíwá wúlò gba tẹtẹ wúlò yẹ o. láti ilé ṣe fún ọmọ rẹ ṣé wàá wùdá tó ń tẹ̀sán lọ sí i ló kọ pé olùmọ̀ náà ní sọ̀rọ̀ bá ẹ̀wọ̀n kẹ́kẹ́ tó bá tẹ̀lé tó náà pàṣẹwọ́ wàlá ayé sàfihàn bàbá ọ̀dọ̀ náà bá ọ̀dọ̀ náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́rin yá apá kan ọ̀rọ̀ nu apá kan láwọn olùwà ẹjọ́ ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ pọ̀ pọ̀ tẹ̀lé nìkan lórí sọtọ́nà sí ní ẹ̀tọ́ bí wọ̀ àti sọtọ́nà sí ní ìwọ̀tẹ̀ tọ́ kò ti sọ olúwa lẹ́yìn ọ̀rọ̀ kò tẹ̀ bọ́sọ̀ lọ. gbogbo kẹ́tọ́ bá fẹ́ràn ẹ̀ lẹ́yìn ọgbọ́dọ̀ fẹ́ràn òdodo jùlọ. nítorí tẹ̀lé ẹja páyọ̀ náà ẹ̀ẹ́dì ọlọ́sìn mọ̀ fáwọn oníkàǹpà fún òkè náà lọ́nà tó yá ìrẹ̀lẹ̀ وأن كل الأزواج سبحان يا رب ومناسكها أتهم عليه ونساء المؤمنين أتهم ربي يا رب وجوده ثاني يوم جمايلون àwọn obìnrin àwọn tòkè yìí. àti tó bá ti wà pé mùsùlùmí lọ fẹ́ mùsùlùmí níyàwó rẹ̀ ọwọ́ bẹ̀ àbí ọwọ́ bẹ̀ ọwọ́ bẹ̀. torí lè lé ìbáyìí eléyìí tó tó wá lọ síbi rẹ̀ ni pé àgbọ̀dọ̀ ah, tẹ̀lé àfa àfa ìdánilọ́fà àgbọ̀dọ̀ tẹ̀lé àfa kan lọ síbi tí ó ti dé ká pa ọmọ ọlọ́run ọba ya tó jẹ́ pé yọ̀ọ́ mọ wí ní ìsara rẹ̀ káwọn ọmọ máa pàtẹ ọkùnrin pé yẹ pọ́ìntì márùn-ún pọ́ìntì mẹ́wàá wọ́n wà tó tẹ̀lé àmọ́ ọ̀rọ̀ náà lè yí ẹni tó bá ti ṣeré tí wọ́n bá tẹ̀lé tí wọ́n náà ní sọ́kọ́ lódodo o ti mú rọ́pẹ́mì tó lè o ti mú lórí wa ní lẹ́yìn ọ̀lọ́ ìyẹn tẹ̀lé fèrè lò ẹ̀sìn sáàmù ẹ̀ lẹ́kẹ́ ìyẹn ti fèrè. òun náà mọ tó fẹ́ àti fífi ń tara rẹ̀ jẹ àmọ́ méjì fún wọn tó kọ́kọ́ bá jẹ jẹ nítorí tí wọ́n bá ń kọ́ lọ́jọ́ náà àbí ta ní tẹ̀lé nìkan pé sọ nígbà tó ti jọ pé èèyàn mi ni ẹjọ́ máa mú àtòjọ́ pé ìdá fún yàrá láyé bí gan tó bá di pé wọ́n mú yẹn lọ gbé kirikiri sọ àófin orí táwọn adé ra àmì sọ̀dọ̀ àwọn fóònù tí wọ́n gbà fẹ́ wọn ló jẹ́ tẹ̀ tó ká tó wá yàrá. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله تفسير أخوكم يقول الإسلام الإسلام تداخل لكم أتابع كلمة بسيطة ẹni tó sọ ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ̀síìrì sára àkọ́kọ́ tá a gbé títẹ̀ láti kápá kan máa tẹ̀ láti apá kan lọ síbi káàkiri máa pa òfin ọlọ́ọ̀yà ẹni tó sì tẹ̀síìrì yẹn ní ìbùnú jọ rẹ̀ yìí ọ̀kan nínú àwọn olùmọ̀ àgbà nínú àwọn tàbí ẹ̀. ẹ tún wá gbọ́ tẹ̀síìrì mi tuntun wá tẹ̀síìrì kejì wá látọ̀dọ̀ ẹ̀kírímà ọmọ akéré ibùdó àbá òun ní ìtumọ̀ wà láyé sáfìdà bàbọ̀n bàbọ̀n ọ̀rọ̀dà tẹ̀mí lórílẹ̀ onítumọ̀ rẹ̀ fi yáàní yẹ́sùlù bàbọ̀n bàbọ̀n wọ́n ní ìtumọ̀ rẹ̀ fi apá kọ̀ọ̀bọ̀n ọmọkùnrin kan lè bá pa ọ́. ولا يتخذ بعضنا بعضا أربابا